tọ́lọ́ sì ní kí ó rọrùn láti pàdé rọ́tọ̀ ní kí á dábàá pa fẹ́ nǹkan ọ̀tọ̀ ní kó ṣe ọba tó jẹ́ kí àbáwọ́ di òdodo tí a fi pàdé ara wa àdúgbò lọ́dọ̀ rẹ̀ ìka ọlọ́run Muhammad wa máa bá wọn ara rẹ̀ máa bá wọn sàhábì rẹ̀ àti gbogbo àwa tí à ń tẹ̀lé ọ̀nà náà tí ó mú wa ti wa tí wọ́n tí wọ́n jẹ́ bàbá fún gbogbo àwa ọmọ tí a wà pẹ̀lú wọn níbí lónìí tí a fún afáwọn Abdulrasheed sísọ yìí pé bí wọ́n sì máa ń wà pẹ̀lú wa ní gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí a bá ti nínà ẹ̀yin bàbá méjèèjì ṣe wà pẹ̀lú wa ọlọ́ba yóò bá a lọ́rẹ̀ mí ọlọ́run jẹ́ kí àgbà ó di alẹ́ ọlọ́run sì jẹ́ kí àwọn tọ̀gbà wọn dáa ìgbẹ̀yìn ọlọ́yìn ọlọ́run lè fi ẹ̀ta iphone. pẹ̀lú wọn lórí ètò tí wọ́n ṣe. àwọn ẹ̀ṣẹ̀ àti orípa abú tí ẹ̀ṣẹ̀ ńlá nínú ọ̀sẹ̀ mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àwùjọ lójijì oníkin sọ̀rọ̀ lé lórí àwọn àfáwà nínú Islam wọ́n ti ṣe tíra tọ́pọ̀ rẹpẹtẹ lórí àìmọye mọ̀tò àti ìsàmìyà tí èyí tí a torí ẹ̀ jókòó yìí jẹ́ kan nínú ẹ̀ tíra méjèèjì ti mẹ́ níwájú mi lónìí nínú tíra tó kéré sí táwọn afá akọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti ìlàpá rẹ̀ láwùjọ yìí ṣùgbọ́n tí wọ́n pàtàkì pọ̀ afọwọ́yà Ahmed bin Taymiya majmu'u fatawa àwọn al-mujalladul ashir volume ten tí wọ́n pè ní ilmu nafs téèyàn bá wo tíra yẹn láti bẹ̀rẹ̀ títí dópin èyí ó rí i pé ó kó kẹ́kẹ́kẹ́ fún irú ọ̀rọ̀ tí a fẹ́ sọ láàárọ̀ yìí ṣùgbọ́n tóun tóbi kọ̀ kọjá kí a wọ agbami rẹ̀ lọ afọ ẹ lọkọ yìí màdìjẹrìsíyà kọlọba akẹ ọ náà ọ náà ṣe tíra tíra mọdáríjú sàlẹkẹ tíra tó pàtàkì pọ ní fún ru àwọn ru ọ̀rọ̀ tá a torí ẹjọ kọ yìí àtàwọn tó kọ́kọ́ jẹ bẹ́ẹ̀ náà ni ló ṣe tíra kékeré tó ẹ pé tí mẹnu ẹ tóbi ju ìtìmẹwàá tíra míì lọ tí mẹniwájú mi nínú kọyọ màdìjẹrìsíyà lọ ṣe tá a sì fẹ́ lónìí jókòó yìí lónìí tíra yìí olóòpè ní kitabul ma'arifi sunniya min kutubi shamsidin ibn qayyim al-jawziya tíra míì tó ní níwájú mi kitabu tawwabin tẹ́gbẹ́ ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe lọ́run látàdáwá àti ọ̀nà tọ́lọ́run gbà tí lórí ẹ̀ṣẹ̀ ìgbà tí wọ́n tún bá ntọ́lọ́run fi rọ́pò rẹ̀ ní orí fún wa tíra yìí bó ṣe kéré mọ́ yìí actually kò kéré <laughs> torí tíra ńlá ni ó kéré ní hajimo ní abala bó ṣe kéré mọ́ lọ́ọ̀kan ṣùgbọ́n ewé ti mẹ́mẹ́ three hundred eighteen pages ní ọgọ́rùn-ún mẹ́ta ewé ó lé méjìlélógún òní ń bẹ nínú ẹ̀ bó ṣe mọ́ lọ́ọ̀kan yìí àáfà tó ṣe tíra yìí àwọn àáfà àti àti lu ayé nígbà apá àwà tó ti kú ti pẹ́ òní àáfà náà wọ́n bí ní ọdún five hundred and forty one years lẹ́yìn ìjìlá níbi ọ̀sọ́dà tó túmọ̀ sí pé ẹnìyẹn ti lo ayé kọjá nísìn ní about nine hundred years ago ó sì jáde láyé ní ọdún six hundred and twenty lẹ́yìn ìjìlá àáfàwà pàtàkì ni abu muhammad abdullahi bin ahmed bin muhammad alukudamati al-maqdisi orúkọ rẹ̀ ni mo dárúkọ kọlọńkọba akẹ wọn àti gbogbo wọn akẹgbẹ́ wọn gbogbo àwọn tíra wọ̀nyí tí mo sọ bẹ́ẹ̀ rí ọba àwọn tí mi ò lè mẹ́nu bá orí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ etí ojú èèyàn máa ń rí tẹ̀ máa ń fọgbọ́ lọ́wọ́ bá ya tẹ̀yàn bá túbá ntí ó padà máa rí níkẹ̀ẹ́ tẹ̀yàn bá sọ́dá ìfi ẹ̀ṣẹ̀ lẹ̀ ìdààmú ayé àti ìdààmú àbùkí àmà tí ó rí gbogbo ẹ̀ níbẹ̀ nínú àwọn àtìrà yìí kí n bẹ̀rẹ̀ pẹ̀lú kí n sọ fún wa wípé ọlọ́wọ́n ọba gangan kọ́ dọ́mọ̀ ẹ̀dẹ́ nìyà ọ̀dá wa nítorí ìdí pàtàkì ọ̀dá wa nítorí nǹkan míì tó yàtọ̀ sí ìdí pàtàkì ìdí pàtàkì ń o nítorí tàhídù subhanahu wa ta'ala kálímọ́ ọlọ́run lásò kó sì yẹ kó nìkan sọ láàmú sìn lótórí ẹ̀dá wa yẹbi tó ń sọ́kùn Zariyat sura fifty one ya fifty six wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun àtàlùjẹ́ náà àtẹ̀yìn àwọn ọ̀daràn lásán bí ìsètòrí kálí máa sí òun àwọn afọ́nítàfà sẹ́ẹ̀ tí wọ́n ti débi láàyè àbùdó rẹ̀ wọ́n ní láàyè wà ìdó rẹ̀ fọyà àbùdó rẹ̀ torí kálí bọ́lọ̀ lọ́kàn lọ́ba àṣọ ká máa padà sin ọlọ́ọ̀ba àṣọ ọ̀hún láì ní sin nǹkan mí lẹ́yìn rẹ̀ lọ́lọ́run torí ẹ̀dá wa torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀gá gbogbo ẹ̀ṣẹ̀ ti ń bẹ lórí ilẹ̀ ayé ọ̀gá fún gbogbo ẹ̀ṣẹ̀ ti ń bẹ lórí ilẹ̀ ayé tí ọmọ èèyàn fi ń sẹlọ́n lórí ilẹ̀ ọ̀gá gbogbo rẹ̀ ó ní al-ishraku billah wal-kufru billah ìdẹ́bọ ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àti ìkọtí ọlọ́run ọba adẹ́dà ìṣe kẹfìrí sí lọ́gá gbogbo ẹ̀ṣẹ̀ ayé ìkọtọ́lọ́run àti máa sin kàmí lẹ́yìn ọlọ́run àbí máa sin kàmí ìmọ̀lọ́run àṣekù wal-kufru òun lọ́gá gbogbo ẹ̀ṣẹ̀ ayé ṣe ìbámu sáwọn àyà alukur'an rẹpẹtẹ àtàwọn àkàdéfà níbi sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ rẹpẹtẹ tó ti já mọ̀ pé ẹbọ àti kẹfẹ́rí ṣíṣe lọ́gá gbogbo ẹ̀ṣẹ̀ ayé inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha lè parí àyà lọ́nà méjì ní sọ́tò nìsa àyà fourteen tàtàyà one and sixteen Quran chapter verses forty eight and one and sixteen òun ọlọ́ba ò ní forí jìn kéèyàn máa ṣe ẹbọ pẹ̀lú òun ṣùgbọ́n ó máa forí ẹ̀ṣẹ̀ míì jìn ẹni tó ń bá fẹ́ kí ṣe gbogbo èèyàn tó bá ṣe ẹ̀ṣẹ̀ míì náà ló ń forí jìn ní màá yìí yàtọ̀ ẹni tó ń bá fẹ́ ni. ọlọ́run tó lára ga nùsọ́tò Zumar sura thirty nine aya sixty five níparí rẹ̀ ọlọ́run là ń aṣọ́rakàlà yàtọ̀ bàbá náà amálùkì wàlàtàkùnrin nàmínà lè kọ́ sẹ́rìn tọ́ba ilé ṣe ẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba àwọn sẹ̀rí ọ bàjẹ́ gbogbo tó ṣe níṣẹ́ irun kíkí ààwẹ̀ gbígbà zaka yíyọ hajj ṣiṣẹ́ ọmúra ṣiṣẹ́ tìláwà alukurahánu kẹrin àtìká gbogbo tí jẹ́ ìbàdà ìsokùn bíbọ̀ ìfẹ́yàwó lọ́nà sẹ̀ríà ìtọ́jú ọmọ nílànà Islam gbogbo tí yẹn ní ó ṣe níṣẹ́ rí tọ́ba ilé ṣe pẹ̀lú ọlọ́run lẹ́ẹ̀kan lẹ́yà àmàtọ́nà amálùkì ìṣèyàn ọ ọlọ́run dojú ọ̀rọ̀ kọ àníbi ọ̀sọ̀là bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọ̀mọ́ọ̀mọ́ ni gbogbo wa ní bá wí àníbi tí ò ní ṣẹbọ láyé sọ̀rọ̀ àsọ̀là lọ́lọ́run dojú rẹ̀ kọ́ dọ̀mẹ́rù mọ̀kátọ́bù ní làyé àṣùrákà yá mi níyà ìrẹ́ àníbi ní wí làyé àṣùrákà làyé àbàkọ́ náà àmàlù iṣẹ́ rẹ̀ ọ̀bàjẹ́ ẹni tó ní ṣe ṣíríkù lọ́lọ́run bá sọ̀rọ̀ láti lè kìlọ̀ fáwọn tọ́ba lè sọ fún ànábì rẹ̀ pé sẹ́rẹ̀ tó ṣe ọ́ bàjẹ́ yóò di kan náà tó òkú tí ó padànù tọ́ba yìí ṣe kọ́ pẹ̀lú òun yóò ti tó mi àtẹ̀yìn lẹ́yìn pété abẹ́ ilé di ẹ̀bọ̀ tèmi pọ̀ ti bá. ọlọ́run tọ́lá rẹ̀ ga ó ti já mọ̀ ìgbé ọ̀gá gbogbo ẹ̀sìn ayé tí ń jẹ́ kí ayé máa dàrú tí ọ̀jẹ̀ kára yóò nísìmí tọ́lọ̀ fi ń kó ìdààmú bá àwọn èèyàn níbi ìjẹ́ ẹ̀mú ìfọ̀kànbalẹ̀ ààbò tí ò sí sábàbí rẹ̀ ní ṣẹ́kù àkófọ̀ọ́ èsì nǹkan míì lórí ilẹ̀ ayé àti ìkọ́pọ̀ ọlọ́run tó dáde ní sábàbí gbogbo fìdí náà lọ́rọ̀ lẹ́sùn ara yìí. àníbi sọ̀rọ̀ aláwọ̀sọ̀lá ó ní aláwọ̀fúnbẹ́rùkún bí akíbárì kabáyé bí akíbárì kabáyé ó ní nàbàlà yá rọ̀ṣùlá kọ́lá ní sọ̀rọ̀ kùbìlá ní parí ọ̀kúnkùn wà lédè. وكان متكئا فجلس وقال وقل زور وشهادة زور ànábi sọ̀rọ̀ àsámbẹ́rẹ́ láwọn sàbẹ́ tàdókò tì fọlọ́n bá yọnu sí wọn. ǹjẹ́kẹ́ ẹ fún iná rò bí akibari kabaayẹ ntótóbi lọ́nu àwọn kabaayẹ bí ẹsẹ̀ àwọn ẹsẹ̀ ńláńlá àwọn tó tó ajé akibaru nù kabaayẹ rò àwọn tó tóbi lọ́nu àwọn ẹsẹ̀ tó tóbi. wọ́n ní kọ́ọ̀lù bala ya Rasulullah àwọn sàbẹ́ níbẹ̀ ni abẹ́ ọ̀sọ́fà ó ní alẹ́ sọ̀rọ̀ kùnìlá ọ̀gá gbogbo ẹ̀sẹ̀ ayé òun ní sẹ́lẹ̀ kù kí ẹ máa dolú pọ̀ mọ́ lọ́wọ́ kọ́ máa sin èèyàn bíi tàwọn kiri yó èèyàn tó lọ́n dá káfọ́ lọ́n tó dá ilẹ̀ wọn mọ̀ sí wọn mọ̀ sí èèyàn wọn sì Jésù kí ẹ máa lọ sin odò odò tí ń bẹ ńbàdàn odò tí ń bẹ lọ́sọ̀gbọ̀ odò tí ń bẹ lu mí ìtàn pèlè ọdún ọ̀sán ká máa lọ sin omi ká fi ọlọ́run bá tọ́jú omi lẹ̀ láìsìn fẹ́ kó mi làwọn èèyàn sìn àlìsọ́rọ̀ kò lè la kí ẹ lọ gbé òkúta kalẹ̀ nílé kan àbí irin àbájápọ̀ àbí sigidi ọmọ atako lérú yọmọ kóbi jẹ bu ẹ yọdi ọmọ dọba dẹ fọmọ aképe alẹsẹ ọkùnrin la akibaru kaba yẹ ẹsẹ tó tóbi jùlọ gbogbo ẹsẹ ẹ bá ti ń ṣe wọn ọlọ́ọ̀dẹ gbogbo ti ń jádanwó rẹ lólùfẹ́ ọ̀dọ́ rẹ kámẹ́lì ti ṣẹlẹ̀ kámẹ́lì ti kúrò ẹ ń bá sèkèfèrè tọ́lọ̀ yóò ti yà inna alladhina kafaru min ahli alkitabi wal mushrikina fi nari jahannam khalidina fiha ulaika hum sharrul bariyya ọlọ́run gbogbo ẹ tọkọtọ mọ ọlọ́run lórí rẹ̀ ayé nna lẹ́tẹ̀nà káfàró gbogbo ẹ tọkọtọ náà mú sọ́tìbá jìnnà lámìyà kò ní lẹ́tẹ̀nà káfàró Quran chapter ninety eight verse five gbogbo ẹ tọkọtọ ọlọ́run lórí rẹ̀ ayé min ahalil kitabi wal mushrikin bẹ̀rẹ̀ látòrí yahudi àti nasọ́rọ́ jews àti christian min bayaniya kì í ṣe min baadiya min alaye àwọn wolo tán tọkọtọlọ ahadul kitabi wal musrikin yahudi àti nasọ́rọ́ jews àti christians wal musrikin àti àwọn pagans àwọn abogi ọ̀pẹ fi nari jahannam iná jahannama láàfin wọn sí lálùkẹ́ àná wùlẹ̀ khalidina fiha gbére ń wọ́sẹ̀ nínú náà wùlẹ̀ kà ọ́n sharrul bariyya gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń da àwọn ẹ̀dúró jù lọ. àtàwọn àyà mi rẹ pẹtẹ ní Al-Qur'anul Karim nítorí kí n tiẹ̀ lé síwájú kó torí pé àlọ́ kàńtà fẹ́ kà ó ní kí n lè jẹ́ ká mà bẹ̀rẹ̀ àtòrí ara mi àtẹ̀yìntẹ̀ yóò pẹ̀lú mi wípé ẹ̀ṣẹ̀ tó burú jù nínú ẹ̀ṣẹ̀ lórí ilẹ̀ ayé òun ni ṣẹ́ríkù àti kófòrò ìkọtọlọ́run táwọn èèyàn kọtọlọ́run lórí ilẹ̀ ayé ìmọ̀ sìnkàn mí yàtọ̀ sọ́lọ́run tára yẹ ń sìnkàn mí yàtọ̀ sọ́lọ́run lọ́lọ́run fi yọ ìfọ̀kànbalẹ̀ kó lórí rẹ̀ ayé gbogbo òlu tẹ́gbọ́ bá ti wà bí ilẹ̀ Yorùbá yìí tẹ́gbọ́ gbòde tan eégún gbígbé Ṣàngó Ọ̀ṣun Yemọja eh, Ògún Ògún bíbọ gbogbo àwọn tó rí báwọn ká máa sọ̀rọ̀ bẹ́jì ká máa gbé ọmọláǹdì ọmọláǹdì dí lásán ká máa mọ̀ sí ìdí àmọ́ ránṣẹ́ gbogbo gbogbo tọ́jọ́ síríkù ká gbé nǹkan ká pa orí ẹsẹ̀ kíní kan pọ̀ ẹsẹ̀ orí kíní kan ẹsẹ̀ kíní kan ewé kíní kan gbòǹgbò kíní kan ká papọ̀ ká gbé lórí ta ká gbé lójú odò ká gbé lọ di giro kó di mẹ́pẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ àti gbogbo ibi tí wọ́n máa ń gbé lọ gbogbo tọ́jọ́ ẹbọ yìí pẹ́pẹ́ díẹ̀ náà láàlì mẹ́nuba mẹ́nuba pàwọn náà ọlọ́run sí alẹ́ ń tọ́sẹ́ bọ́ rí kò wọ́n bá ẹ̀ ń tẹ̀yàn gbọ́ là ń sọ àti tó dún rí gbogbo ohun tí ń jẹ́ bọ̀ yìí wọ́n nílẹ̀ hàmd gbogbo ohun tí ń jẹ́ bọ̀ yìí pátá táwọn èèyàn ń ṣe ló ṣe sábà bí ìfọ̀pẹ́pẹ́ ẹ̀sẹ̀mí ayé táyé fúnmá wa ayé fúnmá ẹ̀dẹ́ nìyà à ń ṣiṣẹ́ bí aago ọlọ́run jà délé wàhálà tá à ń ṣe nítorí ìkọ̀tọ́lọ́run ti lọ nù ìrún aago márùn-ún tí wọ́n bá pè nídàjí làwọn èèyàn fi ń jí múra ọjà lẹ́yìn yorùbá wọn ò ní kírun ṣùgbọ́n múra ọjà pé wọ́n ti ń pè wọn ẹja lọ́jà lẹ́tí mọ́ àwọn èèyàn tó sì jí kó lé aago márùn òde wọlé ti dago mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá lálẹ́ tí wọ́n bá dé náà ta ni wọ́n bá padà dé torí ẹ bọ́ èfèrí tí wọ́n ń ṣe. living example tó tún lè rí nítòsí tábà mú wa lọ sí Saudi Arabia tá à ń sọ̀rọ̀ Maka tá à ń sọ̀rọ̀ Madina ọ̀dà yóò àtẹ̀yìn sọ̀rọ̀ àlùjẹ́ náà torí rẹ̀ ayé ẹ lọ lu Kano ọjà méjì mẹ́ Kano tó gbajúmọ̀ fún gbogbo West Africa yìí international market sí west africa ní kano kasuwa kori àti kasuwa kurumi kasuwa kurumi ni ilé tira fún gbogbo west africa gbogbo west african countries kasuwa kurumi wó tira tira ibẹ̀ nílé habatu sauda àtàwọn èèyàn ń ta àtàwọn pẹ̀lú islamic materials zaitun ibẹ̀ nílẹ̀ ajiwa tam gbogbo àwọn tó rí báwọn kasuwa kori orí ilé aṣọ ilé bàtà ilé tẹ́ẹ̀kírun ilé jalabiya kasuwa kori ni ẹ lè di ọjà méjèèjì mo sọ ní Kánò yìí tó ń sọ̀wọ́ nípa mílíọ̀nù lójoojúmọ́ kẹwàá bá ṣọ́ọ̀bù kankan sí aago mẹ́jọ àárọ̀ mẹ́sàn-án aago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá làwọn yóò tó máa wá sí ṣọ́ọ̀bù torí pé àwọn oníṣòwò yìí ẹlòmíì tó jẹ́ pé àáfàá ni tọ́mọ kéwú yọ ọkọ yàn kéwú láàárọ̀ dàgbò mẹ́sàn-án mẹ́sàn-án àbọ̀ tó wá ṣọ́ọ̀bù ẹ tó pé hafidu kurani yọ ọkọ àwọn ọmọ tí ń ha ní kurani yọ gba kurani tọ́tọ́ ẹ̀yàn làásàrì aago mẹ́sàbò mẹ́wàá ń sọ́ọ̀ láàárọ̀ tọ́ba ti kálá àsàrì tàbá yìí wọ́n mọ ara sí àjẹ́ wọn máa fi panu bẹ́ẹ̀ làwọn ọmọ wọn sẹ́ wọ́n máa páàkì ọjà sínú sọ́ọ̀rù padà gbogbo ọjà náà ti kó táwọn ọ̀dà padà ń sọ́ọ̀ nígbà tí ọba yìí dago márùn àbọ̀sí mẹ́fà ọjà ti tú kọ̀sẹ́nì kankan bẹ́ẹ̀ ma tó wọ́n lọ wá sí alẹ́ tí wọ́n máa ń ṣe ní gbogbo ìlú Haúsá láàrin mọ́gírì sí sáyé báwo yẹn kò tí a dání lọ tí wọ́n lọ jókòó wájú àwọn afá tẹ̀lé kátà àti ntú. àwọn èèyàn yìí tẹ́tẹ́ aago mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá láàárọ̀ wọ́n tó ṣiṣọ́ ọpẹ tá aago mẹ́fà àárọ̀ lẹ wọn ti lè kàn ṣọ́ọ̀bù kò sẹńtì ọmọ gbọǹda kọ ọǹda àlà ọǹda kẹlẹ kan ní kan ló jí wọn ń gun sẹrẹ ni Ọlọ́run fẹ àbáríkà sówó wọn torí pé wọn fi tọlọ́run kàn wọn ń sẹsìn wọn ò tún fi ọjà títà sẹsìn náà àwọn gan sẹsìn fúnra wọn wọn tún fi òwò ṣiṣẹ́ ta sí ẹsìn Ọlọ́run á fàbíríkà ṣiṣẹ́ wọn téèyàn bá délé ẹlòmíì tí ń yínú tíra lọ́jà táwọn owó tálákàtà ẹ bá délé ẹ báyìí ẹyẹ ẹ bá tẹ ẹ má kàṣọ akọrọ ẹgbẹ kọjá kàn sí tàtẹ àti tálákà ibi táde kò so ti rajà two million ṣíṣọ́ àbẹ̀tẹ̀ ti rajà two million ọ̀fà wọn kò tí rajà de wọn sì zero two point something million twenty dollar ọ̀sán wáyé ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ti rajà sinimá nu ṣọ́ọ̀bù tí ò ní má kó n bàjá. nítorí pé wọ́n fi tọ́lọ́ọ̀kùn tán ṣe ọlọ́run náà fàdúrà kà sẹ́wọ̀n. níbi ayọ̀ tọ́lọ́run kú ò ọlọ́run ju àgbẹ̀ríkà kú òun sẹ́ ẹbọ wa bẹ́ẹ̀ ni ẹbọ ẹbọ àti kẹfẹ́rí ṣíṣe ti ń lọ lọ́dọ̀ wa yìí káwọ́ náà bá ṣe parẹ́ iṣẹ́ gbà jù mọ́ o torí mo bá o àwọn tí ta tẹ́tẹ́ àtàfẹ́ ẹ̀kú ń wọn kánò líle táwọn èèyàn máa fi twenty million fifty million ọ̀tà lálẹ́jọ́ kan tí ó sì mú sí tí ó sì kó padà lórí tó lórí àyọ̀nà ọ̀tọ̀ kẹ̀yìn tó tán fún ẹ̀ta àbí ajókòó ta sẹ́wọ́ kárùwà tọ̀nà ọ̀tọ̀ ju tí ọ̀tọ̀ ní tí ọ̀tẹ̀ kaná tí ọ̀fọ̀nàlà tí ó sì máa sàṣẹ́wọ́ táwọn ọkùnrin sì lóko tì náà jọ máa ta káàdì àwọn náà bọ́ nu àlùmáàsì ṣùgbọ́n wọ́n bọ́ nu ṣéèkù àlùkòfò wọ́n bọ́ nu ẹ̀bọ àti kẹfẹ́rí ṣiṣẹ́ àwa ń sẹ́bọ̀ à ń ṣe kèfèrí à ń ṣe sìnà à ń jalè à ń parọ́ à ń ta tẹ́tẹ́ gbogbo aburú rẹ̀ ló pé sọ́dọ̀ tàwa. bẹ́ẹ̀ sì ni ẹ padà sí àyà tí mi bẹ̀rẹ̀ méjèèjì suratul Nisa lọ́yìn chapter four verse forty eight and two one sixteen inna Allaha la yaghfiru an yushraka bihi etí èèfòrí ẹ̀jìn yẹn làwọn ń ṣe dùn ní wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ̀ṣẹ̀ mi tó ayẹ́tọ̀ sí ẹ̀ṣẹ̀ tó rọrùn fọlọ láti forí ẹ̀jẹ̀ yẹn ní bẹ lọ́dọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó rọrùn yẹn forí ẹ̀jẹ̀ yẹn fi tẹyẹ bá tún bá ní bẹ lọ́dọ̀ àwa opposite direction àwa síra wa àwọn tẹyẹ máa fẹ́ tara àwọn jẹ lókun. kámúdá ni pé iṣẹ́ èmi àtẹ̀yìn olùpá kágbógun ti bẹ́ẹ̀ bọ̀ àti kẹfẹ́rí ṣiṣẹ́ yóò ṣe parẹ́ nílẹ̀ wa ká sì ṣe lórí aláṣẹfẹ́ ẹ̀kú ká má jòwó sùn aláti máa ṣe wáàsí lórí iman wa tawhid àti dídùn rẹ̀ dídùn rẹ̀ dídùn rẹ̀ alikofuru wa shirk ká dọ́ọ̀ni ma láti máa sọ àti tọkọlẹ̀ lórí ní gbogbo àwọn ààyè láwọn mọ́sáàsì láwọn public places ká dọ́ọ̀ni ma ká máa lọ ra àwọn tíra tawhid àti sẹ́rí òun wa kìtàbù tawhid sheikh muhammad bin abdul wahab rahimahullah ta'ala sẹ́rí rẹ̀ pẹ̀tẹ́ lónìí sẹ́rí táwọn afọ àkọlù rẹ̀ ó ti ju méjìlá lọ gbogbo àwọn sẹ́rí pátá ká máa lò lálòtún lò láwọn mọ́ṣáláṣí láti máa dáhùn yẹn lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ fi lè parẹ́ lọ́dọ̀ àwa náà kọ́nà àlọ́wọ́. káwa lọ sínú agbami agbami ọ̀rọ̀ mo ti ní ọ̀rọ̀ tí mo ti kọ́ tó kí n lò mo ní ọ̀rọ̀ pages méjìlá torí tọ́pìkì mo ti ṣe kútùbà kútùbà mẹ́rin léra wọn pages méjìlá sí mẹ́rẹ̀ẹ̀rin o tó kí n lò sùnmọ́ ẹ̀ lò mo fẹ́ ká gbọ́rọ̀ from the horse's mouth mo fẹ́ ká gbọ́rọ̀ dalili from the authors of ká gbọ́n táwọn àáfàá wí directly ká mú torí pé ntẹ́mi bá kọ jáde díẹ̀ ló ń tẹ́ mẹ́nu tẹ́lá mi tẹlẹkẹ́sù ni tá à ń kọ jáde à ń yọ díẹ̀ díẹ̀ ń bẹ́ àfọ̀pọ̀lọpọ̀ lẹ́ni so ń lọ sínú tírà directly dípò kí n lo ọ̀rọ̀ kankan tí ó ṣe àǹfààní tọkọ̀ fún àbíyí ní láì tara kó wá tẹ̀. gẹ́gẹ́ bí o sì sọ lẹ́ẹ̀kan pé kìtàbù màárìfì àsùnníyà tírà pàtàkì ni níbi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àáfàá ṣe nítorí àti sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ àti aburú tẹ́ṣẹ̀ ń fà láwùjọ òun náà torí ẹ̀ṣẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ láti page one rẹ̀ tẹ̀lé page one hundred and twenty eight tó parí sí one hundred and twenty pages ní jẹ́rà yìí tó parí sí kò sí ọ̀rọ̀ kankan bẹ̀ tó kọjá ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àti ìlàpá aburú tẹ́ṣẹ̀ máa ń là nínú àwùjọ so torí ẹ̀ ni mo fi nífẹ̀ẹ́ sí wípé ká ṣe àǹfààní pẹ̀lú ọ̀rọ̀ yìí ká wá bá gbogbo wa ta lè kéwù òní kára yìí a lè ká ní nínú tíra tó kí àwọn ọmọ ní òní yìí wà a gbọ́dọ̀ ní. a kí n bẹ̀rẹ̀ pẹ̀lú sísọ fún ayé pé Ibn Qayyim al-Jawziyya ó ní iná fi ń jẹ́ yàn bá a tún gan yóò sún yàn nígbà tọrọ ọ̀rọ̀ tọkọ ti pọ̀jù inú aburú tí ẹsẹ̀ máa ń fà fáwùjọ tí ó fi jẹni tí ń ṣe àtàwùjọ tí ń bẹ nínú ẹ̀ tán wò ó ràn jẹ́gbẹ́ wa náà ti ṣe bàjẹ́ pé táwọn èèyàn bá ń ṣe bàjẹ́ táwọn aráàlú tó kù bá ń wòran tí wọ́n di wọn lọ́wọ́ ẹ̀ ìbàjẹ́ ìyà àbàjẹ́ òun gbọ́n náà jọjẹ́ súnà tọlọ́run tí yìí padà tẹ̀dà éfò sẹ́rílà láwẹ̀ dárì láàkẹ́rọ̀ àbúrò àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ ó sọ ọ̀yàn di ọ̀lẹ láti mójútó iṣẹ́ tẹ̀yìn ó ṣe tí èrò ọlọ́run bá pàdé rẹ̀ àti bí ṣe lálùjá náà ẹ̀sẹ̀ ọ̀fà yẹ̀yìn yóò kó wíkínẹ́sì báyà yóò fa dọ́ọ̀fù báyà lórí ntẹ̀yìn lè ṣe tí èrè yọ̀nà ọlọ́run lálùjá náà yóò sọ ìdẹ̀lẹ̀ lórí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni wọ́n fọ wẹ́wẹ́ o zawalu ni'ami wa hululu niqam ẹlẹ́ẹ̀kejì ìdẹ̀kùn àwọn ìdẹ̀kùn ọlọ́run tọ́lọ́run ti ṣe fún yàn tẹ́lẹ̀ kótó ni ọlọ́run ó gbé ìdẹ̀kùn yẹn kó lọ́dọ̀ yẹn yọ yẹ kó lọ́dọ̀ yẹn yọ pàdánù ẹ̀ nítorí àṣẹlẹ̀ sí ni ọlọ́run ní kọ́ ọlọ́run á fi ìyà rọ́pò rẹ̀ yọ gba orí rẹ̀ kó lọ́dọ̀ yẹn yọ á fi àdánwò rọ́pò rẹ̀ yà ntọ́tẹ̀lé àrùn ọ̀bùn wàlẹ̀ kọ́fù wàlẹ̀ wàṣà ọlọ́ọ̀bá tọ́lá yẹn gà ọmọ dẹ́rùbà yẹn láyé ní nǹkan tí nǹkan yóò sì lóhun rẹ nìkan tí ń rìn lẹ́gbẹ̀ẹ́ wọn tọ́ba wẹ̀yìn kò sì ní rí ṣùgbọ́n tí bá lọ yóò máa níyàn kiri kiri lẹ́gbẹ̀ẹ́ tọ́ba dúró padà kó fẹ́ ọmọ tó ń dáadáa kò ní rí ìjàkà. ọlọ́run ní ń dẹ́rù bà ọ ti dẹ àwọn ọ̀tá rẹ̀ ó ti dẹ́ sí kọ́mọ́dì kọ́mọ́dì ò ní sẹ́mi. wàlúwàṣà yọ sọ́dọ̀ èèyàn dẹni tí ó máa wà lóhun nìkan loneliness wàṣà loneliness kéèyàn máa dá wà tí ò ní nífẹ̀ẹ́ sí kó mix pẹ̀lú ẹlòmíì mà yọ dẹ́sí yàn dẹ́sẹ̀ yàn bá ti ń bọ̀ ẹlẹ́ẹ̀kẹrin sọ́rfìlì kọ́lbì ànsẹ̀ àti wẹ̀sẹ̀ kọ́mọ́tì ìlàmọ́rọ́dọ̀ ní ìráfẹ́ ọlọ́wọ́ sẹ́rí ọkẹ̀yìn kú òǹbí ìlàláàfíà ọkẹ̀yìn kú lọ́kàn tó lálàáfíà yóò kú lọ́kàn tó ní ìsìnkọ́mà tó dúró déédéé yóò padà lọ síbi kó dọ́kàn tí ń ṣàìsàn àti ọkàn tó mórí kú òǹbí tọ́lọ́ ń fẹ́ ntótó tẹ̀lé ọmúyọ̀lù òdùrú èèyàn yọ fọ́ yọ gba ìmọ́lẹ̀ kó lára ọkàn èèyàn ìmọ́lẹ̀ ara ọkàn yọ gba kó bẹ́ẹ̀ yọ fìyàn sínú okun tinú ẹ̀ wá okun okun nú ẹ̀ yọ fìyàn nú ẹ̀ tí ẹ̀ bá ti dẹ́sẹ̀ pọ̀ tí o fi máa ṣe dààmú fún yàn gbogbo ayé wà nínú ọ̀sán báyìí yọ̀dà yìí gbàtà pé ní òkun òru ló ń wà kò lè yé àtùgbà tí máa ń sàlàyé ẹ̀ nítorí tẹ̀lé ní sokoto jà wàlí mọ́nsẹ̀ wàlí karamata indala wà indala kọ́lẹ̀ ntọ́tẹ̀lé òrìpẹ́ ọlọ́ntọ́lá rẹ̀ ga yọ gba iyì sí mi lára èèyàn kó mbẹ́ tẹ́lẹ̀ àti nfọ̀gbà rẹ̀ yá ipò téèyàn ti ní tẹ́lẹ̀ yọ gbà kó lọ́wọ́ èèyàn àpọ́nlé téèyàn ní tẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ yọ yọ kó lálẹ́ ní àpọ́nlé yọ asọ́dẹ̀yàn ẹ̀pẹ́ lọ́dọ̀ àwọn èèyàn náà yọ gba àpọ́nlé tọ̀dọ̀ tiẹ̀ kó yóò tún gba àpọ́nlé ẹ̀kó lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn ní pálí mọ́ ntọ́tẹ̀lé mọ́kùlùbárakàtẹ̀lẹ̀ ọmọ èyí yóò lọ ayé yóò lọ gọ́rùn-ún ọdún láyé yóò lọ gọ́fọ̀ ọdún láyé kò sì ní lálùbáríkà gbogbo gbàtí ó lò láyò ní lágbàríkà wà rẹ́sẹ̀kì yóò yọ àgbàkà kú ònà àrísìkì yẹn yóò máa rí ṣe yóò máa rówó ṣùgbọ́n kò ní ma bó wọn sì máa parẹ́ kò ní fi ṣe dáadáa tí kò láyò wọlé ẹlímì ìmọ̀tẹ́yàn ni yóò yọ àgbàríkà kú ònà rẹ̀ kò ní fi mọ̀ ṣe tọ́lọ́run tí kò láyè yóò padà lọ́wọ́ náà lùkìámà amẹ́lẹ́wà tọ́à yóò dé sẹ́rí èèyàn dé ìparí àwọn tí wọ́n kàn tí máa break into pieces nǹkan mẹ́wàá ni mẹ́wẹ̀ẹ̀wá yìí ń wà á mú léreferefe tá a fi gbọ́ yé inṣàlá láti inú tíra dàrẹ́ pé nítorí kí n nífẹ̀ẹ́ sí tíra ni pé mo ti lo tíra yìí lẹ́ẹ̀kan rí níbì kan èèyàn tó ṣe photocopy ẹ̀jọ́ náà èèyàn seventeen ni bọ́tà púpẹ̀ ní fílẹ̀ wọ́n kọ́kọ́ ṣe kan èyí ti mọ̀ mú tíra mi lọ torí tí n bá ti mú tíra jáde báyà ẹ̀ padà wá tì mí àwọn èèyàn sọ yẹn sọyìn fún èdè mú yóò bá ti ta wá ti àìmọye tí àná ńlá ti máa ti mú jáde báyìí nígbà tó bẹ̀rẹ̀ oṣù mẹ́ta yìí ní òní rí ma bá a sì kéékèèké mu àbùkí àmọ́ ní ti gbà òun nítorí ẹ̀dá padà ẹlòmíràn ti kó òun sàgbèsè ẹ̀ lọ́rùn ọkọ̀ ẹni bí sì balẹ̀ lórí ọ̀run ọ̀pọ̀ ló lè ju ayé lọ ẹlòmíràn ọ̀gbìn nẹ́tìlá arákà méjì ti gbé ọ̀ọ́kà ẹ̀kú kọ́nà ọ̀gbìn nẹ́tìlá arákà méjì ti kú rẹ̀ múdà ọ̀tara rẹ̀ jẹ́ sádìjọ́ ọ̀dàjọ́ yọ̀ọ̀dàjọ́ <laughs> lè ju àwọn náà a lọ sínú àlàyé tí àwọn afa ṣe tí kò kọ́ yìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ táwọn afa mi sọ fún un náà gbà nígbà ayé rẹ̀ ó fi kó ọ̀rọ̀ yìí jọ a sàǹfààní pẹ̀lú ẹ̀ alákọ̀ọ́kọ́ ìrìn yẹn lọ́ọ́ pàdé ọlọ́run yóò di ntọ́lẹ̀ alùkìámẹ́yàn iṣẹ́ tá a sì dá alùkìámẹ́yàn ó di tí ò ní ṣe kò ní ṣe ṣe fún yàtàrà mọ́ tí ẹsẹ̀ yìí bá ti ń bọ̀ ọ̀rọ̀ tó sọ lórí eléyàn òun ni mo fẹ́ mú díẹ̀ wà nínú rẹ̀ àáfàá ní ẹ̀ṣẹ̀ fàdámù ìmá yomi tàlùkọlù ẹ̀ṣẹ̀ nínú kọ́ pa ọkàn yẹn yẹn kọ́ sọ pẹ̀lú kú ọkàn àwọn yẹn rọ́bọ̀ mọ́rọ́dọ́nù hàwọ́fà àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ máa fi àìsàn sọkàn ọkàn yẹn di ọkàn tẹ̀ ń ṣàìsàn ní ọ́ àṣẹ tó yẹ pé ẹ̀rù yẹn ọmọ àbàyẹ̀ pé síbi kan lágbàjọ́ parẹ́ sí i ó yùgbà ìfàkùn wọ́tà wọ́là bòtì àbí kó kó ọ̀lẹ bá agbára ti bẹ fọ́kẹ́ èèyàn tẹ́lẹ̀ tẹ́ẹ̀ fi máa ń sáré sísẹ́ rẹ tẹ́ẹ̀ fi máa ń jìnà sẹ́sẹ́ yóò kó ọ̀lẹ bá tó láàsì ní kọ́sẹ̀ níbi ìrántí fọgbọ́ lọ́ọ̀bá ya ọkàn yóò lẹ̀ ni. hátàyàntà yà dọ̀ fúnwó ìlànà àṣìyá famaniya alẹ́ ti sà ábàmíyá nàbí sallallahu alaihi wasallam wàlíyà. yóò dá àsìkò kan lẹ́yìn bàtí ọkàn tí ọkàn èèyàn ó di tí ó lọ yọrí síbi pé àwọn oríṣi nǹkan mẹ́jọ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí ń bẹ ọlọ́run lé lórí pé kọ́lọ́ ń dáàbò bò kọ́ sóun kò bẹ́ẹ̀ nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ ọlọ́run ó dogun fún yàn tí ẹsẹ̀ rẹ̀ bá ti pọ̀ mẹ́jẹ̀ẹ̀jọ ọlọ́run ó ṣe fún yàn tí ó fi máa jẹ yẹn yá tí ẹ bá ti jẹ tẹsẹ̀ ẹ̀ pọ̀ alákọ̀ọ́kọ́ alẹ́hàmù ìbànújẹ́ lórí tó ti ṣẹlẹ̀ kọjá lánàá tí òrìbà ṣe ń fẹ́ oníjẹ́ hàmù ẹlẹ́ẹ̀kejì alẹ́ hosùnà ẹlẹ́ẹ̀kejì ìbànújẹ́ lórí ti ń bọ̀ lọ́la ti ń pa wá láyà ìyàwó lórí orí lórí oṣù méje àní tọrọ lọ́wọ́ àwa ń banújẹ́ lórí pé ọmọ fẹ́ẹ́ délẹ̀ tó sùn àwọn oṣù méjì kí láàbùrọ̀ fún banújẹ́ tẹ́ ìbàjẹ́ ni ọlọ́ iléyá iléyá lókun jọ mẹ́fà yìí jọ mẹ́fà ò ní iléyá èmi mímu ìsìndókò yìí èyí tí rẹ̀ nà kan òṣìṣẹ́ ó ti rẹ̀ nà kan bọ́ọ̀lù ọ̀hún sì fẹ́ pẹ̀lú méjì wàbí mẹ́ta lẹ́ran tó sì tóbi ní inṣàlá ń pa méjì àbí mẹ́ta tó dájú torí pé láti ìdí ọdún mẹ́fà sísìn ẹ̀rẹ́ mẹ́ta lọ́ pa kèé sì sẹ̀rẹ̀ kéékèèké nítorí kéré jù ní ó jẹ́ eighteen thousand ń sì pa pẹ̀lú bí òṣìṣẹ́ owó yìí inṣàlá tọ́kàn mi balẹ̀ ju gbogbo ọkàn mi tọ́kàn mi balẹ̀ ju ọkàn àríjì fọlá àtijọ́ dàda lọ ń pa bìhí ní láì tara ọkọ̀ wá tiẹ̀ nígbà mo sẹ́ran kàmẹ́ran lè ní ṣùgbọ́n ìgbẹ́ran ti ba ìkúkúrú jẹ́ ọ̀sẹ̀ kẹta sáyẹn ní sẹ́wọ̀n gbogbo ẹran tí mo ní pátá mo ti mọ àwọn èèyàn òpó ẹran kan lé ẹran sẹ́mu tí mo bọ̀yàn tẹ́lẹ̀ ń zèrò mo bọ̀yàn gbogbo ẹran mi ati mẹ̀sọ́rọ́ àti búdà mo bọ̀ wọn. wọ́n ní sẹ́kù tá a fi ṣẹlẹ̀ àbúrò ní sẹ́kù mo fẹ́ kọ́ mo sá máa lọ. ní ṣe pẹ̀lá ìyàwó olóyún ló kéde ọ̀dẹ̀rú bàmí bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run tó di oyún bẹ́ẹ̀ tó sì sọ pé tọ́pa aláṣẹ pé a sì súnmọ́ ọmọ àpẹ̀nà aramọ̀là àjẹrà ẹ̀sìn yóò ṣe báyìí ṣe kò nídìí bẹ̀rù kò nídìí bẹ̀rù ìbẹ̀rù ni pé sáà lóyún àbá lóyún nígbà ọlọ́run ti fún alóyún ẹ̀ fi bíbọ̀ rẹ̀ lẹ̀ yóò ṣe yún ọlọ́run yìí fún yẹn bùkátà àgbọ́ kọ́mọ́ fún ní tí ì bọ̀ ṣùgbọ́n ẹni tí ẹni rẹ̀ bá ti ń pọ̀ àlẹ́ hósùn ọmọ abẹ hósùn ni wọ́n ṣàlàyé àlọ́ ọmọ yìí ni àwọn òbí kàmí ẹ̀ hàmì wàlẹ̀ hazard wà àwọn òbí وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وكفر الرجال àdúrà ní ọ̀sán náà ní nǹkan mẹ́jọ là ń sọ lọ. ìbànújẹ́ lórí tí ń bọ̀ lọ́la òní jẹ́ usnu àbí hasinu ní tí ń bọ̀ lọ́la ni hamu ní tọkọjá tí òní bá ti fẹ́ tá ń banújẹ́ ní lórí bọ́bá máa lọ. usnu àbí hasinu òní tí ń bọ̀ lọ́la tá ń páyà pèsè báwọ̀ ká. méjèèjì ọlọ́run dẹ̀ yàn tẹ́sẹ̀ rẹ̀ bá ti ń pọ̀ yóò máa banújẹ́ lórí àná yóò tún máa banújẹ́ lórí ọ̀la rẹ̀ yóò banújẹ́ lórí àná yóò tún banújẹ́ lórí ọ̀la òun tọ̀ ní banújẹ́ ní òkú sí láyà sáà